kí ló dé tó fẹ́ joyè ọ̀bẹ nìkan jàpọ̀ ogun gbogbo lé lójú tí wàá tọ́kọ ẹ bá ní problem ṣó yẹ kó involve gbogbo wa wáyé tó ṣe involve wa pẹ̀lú ẹ kò dé sọ̀tẹ̀ pẹ̀lú ọkọ ẹ. problem wo ni mo ti fẹ́ bá wẹ̀rẹ̀ yẹn ni mo sọ fún ẹ mo lára nìyí mo ṣàlàyé fún ẹ ó kọ etí ikún sí mi ó kọ tí ẹ ń ṣe bí ìgbà tí òbí ẹ ò tiẹ̀ bá àbàtà mi tán rárá ṣó gbàgbé ni tí òjò bá ń pa kan rẹ gbogbo wa lè jíjọ ń pa tí jí bá wa jọ ń pa gbogbo wa ìyẹn ní kí n mú ọkọ ẹ kí n bẹ̀rẹ̀ sí ní ìná ṣó jọmọdé yìí nígbà tí ọkọ àtọ̀rọ̀ ẹ̀ tó sẹ̀ tó kọ́ mi náà jọ tó yọ lọ́ta ni mo pariwo fún ṣáàlọ̀ òní nígbà yẹn ni ara ni mí màá ní but I kept quiet. Sobi, èmi ò ní ọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ sọ. Nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé àsìkò ti tó, a máa padà síbi tá a ti wá. Níbo ìwọ àti Kani, Súdánì, mi ì lọ sẹ́ni wẹ̀. Ibi tí máa jókòó sí ni, mo ti gbàgbọ́ tiwa, màá lè jókòó pa síbẹ̀. Irọ́ ló pa, mẹ́tàlá ò tó bẹ́ẹ̀. Àjọ wà ní, àjẹjọ máa lọ ni ṣó tí wàá gbàgbé ni ajáwé sọ́nà kan wọn kì í rẹ́yìn ara wọn àjẹgbọdọ̀ ni ẹ. èmi àjẹgbọdọ̀. yẹ mọ́nàmọ́ná ni ẹ ṣe bí àgbájú ni mí. má jẹ́ kí n ṣọ ẹ ọ̀rọ̀ lásán ló ní gbogbo ọmọ adánimú ló mọ orúkọ rẹ̀ ṣùgbọ́n níbi tí ẹ̀mí ti wá tí a bá sọ ọ́.